Lift your hands above your head. C M C M, come on, give the Lord a shout. Ẹ ṣé ayé ọpẹ́ yọ. Ẹ o oh, o oh, o oh, o o o ayé ọpẹ́ yọ. ẹ ṣé ayé ọpẹ́ yọ. ẹ ju ọwọ́ yẹn sí adániwáyé after all I've been through o ayé ọpẹ́ padà yọ. mo rò àròjinlẹ̀ o. Eh, lórí ayé mi o. ìdílé akínlẹ̀ yẹn ń dúpẹ́. ibi àánú báyé mi dé o gbogbo akọrin ẹgbẹ́ sókè pé. àròjinlẹ̀ ní kòrò. mo rẹ́gbẹ́ mi tó ń ṣalẹ̀ lákìtàn. mo rẹ́gbẹ́ mi tí wọ́n dáwọ́ pọ̀ fún jẹun lóríta. mo rẹ́gbẹ́ mi táyé ti yà ní wèrè bàbá mi èmi ò ṣe é ní ìyá ọba. ní gbogbo ọ̀nà ẹ ṣe é. ẹ jájọ kí dáadáa ní gbogbo ọ̀nà ẹ o bàbá. Omi ara mi dúpẹ́. Ẹ̀jẹ̀ mi yíyan bàbá. Jésù. Omi ara mi dúpẹ́. Ẹ̀jẹ̀ mi yíyan bàbá. Bẹ́ẹ̀ ó dá mi sí lónìí o. Omi ara mi dúpẹ́. I give thanks to God. Hallelujah. I give thanks to God, oh. Hallelujah. Hey, I give thanks to God, oh. Hallelujah. You, are worthy to be praised forever. Hallelujah. Ènìyàn ti ń ṣe long over. Yeah Wọ́n ní kò lè possible. Àmọ́ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́. Àti mi kí lẹ wí. Bàbá bá mi ṣe. Wọ́n ní bí ó sí àwọn. Mami, wípé kò lè bọ́ sí o àmọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ o. bàbá bá mi ṣe. ṣe lè gbọ́wọ́ yẹn sókè pé wọ́n ní kò sáyé lókè ó wáyé fún mi lókè ògógó fọ́lẹ̀ mi ìyanu lórúkọ rẹ o. bó ṣe máa ń ṣe nìyẹn. jésù bó ṣe máa ń ṣe nìyẹn. ó máa ṣerú dánbà. Roma Serudova, Father, you are your Seman Selevio, Seman Selie, Roma Serudova. Rode sọ̀rọ̀ wọn dọ̀mà. Bọ̀mí Fọláṣadé wọn ní kò sáyé lò. Ọlá túbọ̀ sún wa dé. Owó yìí fún mi lò. Ọ̀pẹ lálá mú wa. Gbogbo fọ́lẹ̀ àwa. Ìyanu lorúkọ rẹ̀ o. Ibi tí mo gbà kọjá. Àwọn kan gbà bẹ̀ sọdá. Pastor Mrs. Fọláṣadé Adébísí sọ pé oúnjẹ tó máa ra mi dán. Àì làwọn kan jẹ tẹ̀mí bọ́. Eh, ohun gbogbo tó jẹ́ bàbàrà fún wọn. Ló fi ṣara. Ló fi ṣara fẹ́mi. Torí aráàánú. Torí mo ráàánú gbà mí. Torí aráàánú. Mo ráàánú gbà mí. Irú ìrírí. Irú ìrírí mo rí. tí mo rí làwọn kan rí. ṣùgbọ́n àánú. ṣùgbọ́n àánú. tí mo rí gbà. tí mo rí gbà wọn kò rí gbà. ẹ ṣé mo rí àánú gbà o. ẹ ṣé mo rí àánú gbà o. torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà o. mo dúpẹ́ èmi rí àánú lò. Yeah ọ̀tọ̀ ní kẹ́rin gbà ọ̀tọ̀ ní kẹ́rin lò ẹ̀jú ọwọ́ yẹn sọ́dá ní wáyé pé ẹ ṣe mo rí àlòlò. sórí kì í ṣe gbogbo ènìyàn lórí àlòlò. ẹ ṣe ibi ẹ ti bẹ̀rẹ̀. jésù. Ah! ẹ ṣe ibi ẹ bá dé. arúgbó ọjọ́. àdúgbò ò jésù. ibi tẹ́ ò wá go ògógó fọlẹ̀. Abiosu. Ah! Ògógó go mi. Gbogbo CMC ẹ̀mẹ́ kéde. Bébí aláìlẹ́bí ọ̀rọ̀ rẹ̀. Òde padà wá gbogbo fọlẹ̀ mi. Dádì ó gbogbo fọlẹ̀ wá. Ọlọ́run CMC ẹ̀mẹ́ ọlọ́run pastor, mrs fọláṣadé adébísí ọlọ́run wọn látúbọ̀sán adébísí oṣó èmi aláìlẹ̀ nìyàn rárá ó dẹ̀ padà wá gbogbo fọ́ọ̀lẹ̀ mi ènìyàn ìbá máa yí olúwa fún ọ̀rẹ́ rẹ̀ lórí àwa ọmọ ẹ̀dá ọpẹ́ ìyìn àtọ́lá. mìíràn jẹ́wọ́ wípé Ṣàngó lọ́lọ́run àwọn mìíràn jẹ́wọ́ wípé Ọya lọ́lọ́run àwọn mìíràn jẹ́wọ́ wípé Ọbàtálá ló pa wọ́n mọ́ Yínká èmi jẹ́wọ́ rẹ pé ìwọ lòlúwa àwa yìnyàn ọlọ́run ọlọ́run wa àwa jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa àwa yìí hàn. Ọlọ́run wa jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa wa. Ìwọ lolúwa. Olúwa Olúwa wa orúkọ rẹ̀ sí ni ìtò olúwa eh, olúwa wa orúkọ rẹ sì ní ìtò. olúwa olúwa wa ọwọ́ tó ń dá ibi dúró ọwọ́ tó ń dá ogun ayé wa dúró orúkọ rẹ sì ní ìtò olúwa olúwa olúwa orúkọ rẹ̀ ti ní ìtò. Bàbá olùtọ́jú ènìyàn, ẹ̀yin o, sọ́lá rẹ̀ náà rẹ̀. Ẹgbẹ́ ga dáadáa o. Jésù olùtọ́jú ènìyàn. Olùpamọ́ ènìyàn. Sọ́lá rẹ̀ rẹ̀. Bàbá olùtọ́jú ènìyàn. Bàbá olùtọ́jú ènìyàn. Ẹ̀kan sára sí i. olùgbàlà ìwọ ló ń ṣàgbára àyàn ọba mímọ́ àyàn olóore wa àyàn olùgbàlà wa ìwọ ló ń ṣàgbára àyàn nígbà tí òkun wà o àyàn nígbà tó ràn wá lọ́wọ́ àyàn nígbà tá a kan lẹ̀kùn tó ṣí àyàn fáwọn ilẹ̀kùn tá a kan tó ṣí àyàn ọba tiwa o àyàn olóore wa o àyàn aláàánú àwa ìwọ ló ṣàgbára wa àyàn ní January olóore àyàn ní February olóore àyàn fún March April May and June àyàn July àyàn fún August àyàn fún September October àyàn fún November December àyàn fún twenty twenty four ìwọ ló ṣàgbára àyàn ọba mímọ́. ìwọ ló ṣàgbára. ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí mi wòlíì. bẹ́ẹ̀ bá ṣe lè yan ọlọ́run ní ẹ̀yìn jù o. ẹ̀mí mímọ́ ẹ o. ẹ̀yìn jù ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí. ẹ̀mí àwọn ìwọ kúkú lágbára o. ìwọ kúkú lágbára o. ìwọ lágbára wa. ẹ̀mí mímọ́ ẹ ṣé o. Ah, ẹ̀mí mímọ́ ẹ o wọ́n ti pè é lóògùn wọ́n ti pè é láfọ̀ṣẹ́ wọ́n ti pè é láwórò ohun gbogbo tó pè ìwọ náà ni ohun gbogbo tó pè Jésù ìwọ náà ni ohunkóhun tó lè pè Jésù ìwọ náà ni. ìwọ ni o bọ́ pé lóògùn ọlọ́run ìwọ náà ni bọ́ pé láwọ́rò ọlọ́run ìwọ náà ni kábíyèsí o ṣé o ẹ̀mí àwọn wòlíì ìwọ kúkú lágbára wa o ẹ̀mí mímọ́ ẹ ṣé ẹ̀mí mímọ́ o ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí àwọn wòlíì ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí àwọn òní ìwọ kúkú lágbára wa kúkú lágbára wa ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí mímọ́ ẹ ṣé o fún gbogbo ẹ̀rí orí òkè yìí o ẹ̀mí mímọ́ ẹ ṣé o fún gbogbo ìyanu lórí òkè yìí o ìwọ ló ń gbógo fọlẹ̀ wá. Aya. Ọlọ́run CMCM ó ṣe o. Yes yes yes. Ah Ọlọ́run ó ṣe o. Ẹ̀mí àwọn wòlíì. Torí pé òun dáhùn lọ́sẹ̀ ń pè é lóògùn. Ẹ̀mí àwọn wòlíì. Torí kò sọ páàsì ọpọlọ wọn. Ẹ̀mí àwọn wòlíì. Ìwọ ló ń gbógo fọlẹ̀ wá ẹ̀mí mímọ́ ẹ ṣé o agbára ọlọ́run pọ̀. agbára ọlọ́run pọ̀. ó lànà sórí òkun. owó ti sẹ́rí kó. agbára ọlọ́run. agbára ọlọ́run pọ̀. agbára ọlọ́run. agbára ọlọ́run pọ̀. ó lànà sórí òkun. owó ti sẹ́rí kó. yéè kí gbogbo aláyé lè mọ̀ dájú wípé. Jésù nìkan. jẹ́ kọ́lọ́hún nọ́tìsì ẹ lálẹ́ ni o ṣe ṣe. èmi tẹ́ rí bí ìyanu ni kò sẹ́ni tó lérò ẹ̀. ọ̀yọ̀. ẹ gbé sókè pé kí gbogbo aráyé lè mọ̀ dájú wípé Jésù ní kọ́lọ́mọ́ lórí ayé lórí ayé gbogbo bàbá fagbára rẹ̀. bó bá dá yín lójú ẹ lè kéde ẹ pé kò sí lọ́wọ́ ṣoṣo kò sí lọ́wọ́ àjẹ́ gbogbo agbára gbogbo agbára gbogbo agbára Jésù lọ́wọ́ rẹ̀ ló wà kò sí lọ́wọ́ ṣo kò sí lọ́wọ́ àjẹ́ o. Násárẹ́tì Jesus, Jésù ti Násárẹ́tì o. Ó ń gbanilà. Ó tún wo ní sàn. Jésù ti Násárẹ́tì Jesus, Jésù ti Násárẹ́tì o. Jésù. ti Násárẹ́tì jésù ẹ wo bó ṣe ràn mí lọ́wọ́ tó jésù ti násàrẹ́tì. ẹ̀yin tẹ́ ẹ bá dààmú ẹ sọ pé ó ràn yín lọ́wọ́. ó ràn mí lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ bá rí ìrànlọ́wọ́ ẹ̀gbà ẹ sọ pé ó ràn yín lọ́wọ́. ó ràn mí lọ́wọ́. ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ẹ rí àánú gbà ẹ sọ pé ó ràn yín lọ́wọ́. ó ràn mí lọ́wọ́. ẹ̀yin tí wọn ò gbé òkú ọmọ kámọ́lé ẹ sọ pé ó ràn yín lọ́wọ́. ó ràn mí lọ́wọ́. a Jésù ti Násárẹ́tì yó. Jésù ti Násárẹ́tì. ẹ wo bó ṣe ràn mí lọ́wọ́ tó. Jésù ti Násárẹ́tì. a gbé ọ̀gá torí ìwọ lọ́lọ́run wa Jésù àgbè ọ̀gá o torí ìwọ lọ́ba. Olúwa ń jọba lórí ayé o. Kábíyèsí o. Agbára ńlá ló wọ̀ ní aṣọ o. Olúwa tó fi mọ̀lẹ̀ ṣaṣọ bóra. Ó jókòó sórí mọ̀lẹ̀ ọ̀run o. Ah. Ibi ìmọ̀lẹ́ ayé láyé gbé wá o. Agbára ńlá ló ní aṣọ o. Dákun gba ìyìn tuntun lọ́wọ́ mi o. Kì í ṣe nípa ìwà mímọ́. Àánú tó ga jù ni mo bèrè fún. Láti gbé ọ dìde lórí tẹ. Pé kẹ wá bá wa jẹun. Kẹ wá bá wa tó. Kẹ wá bá wa pé jọkọ̀. Ológo jùlọ. Olórúkọ àpètà kìí jí. Olórúkọ àpèrè àjùrè ibi lori lórí ẹni aṣọre máa kú síbi kankan òjírògbò ṣògo nínú ọ̀la ńlá o ológo gbaragada ológo fẹ̀fẹ̀ ológo tó gbórí ògo ṣe bí ọba ológo tó gbénú ògo ṣiṣẹ́ akin ó dá ìràwọ̀ òun nìkan ló mọ orúkọ gbogbo wọn ó dá ẹranko ó mọ orúkọ gbogbo wọn ó dá ènìyàn láwòrán ara rẹ̀ ní nàìjíríà ìwọ ni ní canada ìwọ ni ní australia ìwọ ni táyé ròyìn rẹ̀ ìwọ ni ọ̀làjú afọ́jú ìwọ ni àdìtì ń gbọ́rọ̀ ìwọ ni onírìyọ ó sọ̀rọ̀ ìwọ náà ni ẹnì kẹrin nínú iná o iná jó ìgbẹ́ òrun òkúnrin ọ òkun sá jọ́dánì rí ọ ó padà sẹ́yìn òkè ńlá fò bí àgbò òkè kékèké ò lè dúró níwájú ayérayé atọ́ba tẹlẹ̀ kó tó jọba òun kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ bá bí ènìyàn ìjìnlẹ̀ ọ̀rọ̀ inú rẹ̀ ló gbé àṣírí ọ̀rọ̀ inú rẹ̀ ló gbé àdìtú ọ̀rọ̀ inú rẹ̀ ló gbé òtítọ́ iye àdìtú ọgbọ́n ìmọ́lẹ̀ òdodo arúgbó láíláí. ẹ bá ń gbóṣùbà kárẹ̀ fún mo gbé olùgbàlà tó rà mí padà dé ẹ bá mi bí jésù bá kárẹ̀ fún. mo gbé olùgbàlà tó rà mí padà dé ẹwà bá mi kí. ọlọ́lá nínú ọlá o àfọláṣayọ̀ àbọ́lájí abẹ́wàjí olórúkọ tí kì í tán ọlá tí kì í tí ìjẹ́ tí kì í ṣá ògo tó gbẹ́nu ògo sólógo ní bàbàrà ẹ̀mí inú àwọn wòlíì ẹ̀mí inú gbogbo ẹ̀dá ìsọdọmọ ìràpadà ìṣelógo controller of the universe royalty by birth mighty nature oníṣẹ́ ìyanu oníṣẹ́ ìyanu ọwọ́ tó gbẹ́ rọ́dù létí tí ìdí jáde létí rẹ̀ orí àgé tó bá sínú omi ìtí igi ló fi gbé jáde ìwọ ni lánàá ìwọ ni lónìí ìwọ ni títí ayérayé oní láíláí sí láíláí ìjọba títí láíláí tí ò lópin àwọn ọ̀run sọ̀rọ̀ òkú ọlọ́run òkú fún iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn ọjọ́ ní ọjọ́ fọ̀hún jáde òru ní òru fi ìmọ̀ rẹ̀ hàn kò síbi tí a kò ti bá ìró wọn ìró wọn là gbogbo ayé ká ọ̀rọ̀ wọn ní òkú ayé ẹni tó fún wọn ní ìtẹ́ o ojú òkú ọmọ Jáírù dìde ó lajú bàtìlómi afọ́jú ó dojú ti àwọn wòlíì Báálì ní gbangba ó pẹ̀lú ṣẹ́dáàkì mẹ́ṣáàtì àti Àbẹ́nígò nínú iná ìléru ah. kọ̀nàkọ́nà pàgò láyàtì ó dá òrùn dúró ní ajá lónìí kú tó sùn wa ó rìn lórí omi láì rìn o bọ́ èlìjà nínú iyọ̀ o abrahamu gbọ́ngẹ́lì lálejò ìwọ náà lọ pa bóṣù tó gbèrò ó fún sára lọ́mọ lógo ọjọ́ ó sọ dìbàdà lórúkọ rẹ o. ó jí òkú ọmọ jáírù dìde ó lajú bá ti lómi ìwà fọ́jú ó dójú ti àwọn wòlíì báàlì ní gbangba ó pẹ̀lú ṣẹ́dáàkì mẹ́ṣáàkì àti àfẹ́mígò nínú ìwọ̀sí ọ̀nà kan náà pàgò láyà tí o ó dá òrùn dúró ní ajá lónìí fún Jóṣúà ó rìn lórí omi láì rìn o ẹ̀yẹ ń bọ́ Èlíjà nínú iyọ̀ Ábúráhámù kángẹ́lì lálẹ́ èdè ìwọ náà lọ pa Mósè tó ó mú sára lọ́mọ lọ́gbọ̀ọ́ ọjọ́ ó ṣọ́ọ̀dì báyìí lórúkọ rẹ̀ o ó jí òkú ọmọ Jáírù dìde. ó lajú Bátílómì wá fọ́jú. ó dojú ti àwọn wòlíì Báálì ní gbangba. ó pẹ̀lú Ṣẹ́dírákì Méṣákì àti Abẹ́nígò nínú ọ̀sìn lóyún kọ̀nàkọ́nà ló pa Gòláyátì o kọ̀nàkọ́nà ló pa Gòláyátì o catapult ló pa Gòláyátì o ó dá òrùn dúró ní ajá lónìí fún Jóṣù ó rìn lórí omi láì rí o ẹyẹ ló ń bọ́ Èlíjà nínú ìyàn Ábúráhámù ló gbáǹgẹ́lì lálejò ó ti dé síbí o. Yes ó ti dé síbí o ìwọ náà máa yìn o abrahamu ló gbáǹgẹ́lì lálejò òun náà lọ bá mọ́tò tó dé ojò òun ló fún sára lọ́mọ lọ́kọ̀ ọ̀dọ̀ ocean divider lórúkọ rẹ̀ ó ti wà níbẹ̀ yẹn ó ti dé síbẹ̀ yẹn ó ti wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ti dé síbẹ̀ yẹn ó ti dé síbẹ̀ yẹn ó ti dé síbí o ó ti dé síbí o ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ti dé sẹ́gbẹ̀ rẹ̀ ó ti wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Jésù ti débí o Jésù ti débí o akọni ẹlẹ́rù òpin gbogbo ìjà òpin gbogbo ìjà ọwọ́ tó ń ṣẹ́gun gbogbo ó tó dé bàbá mi ọ̀rẹ́ mi ó ti débí o ó ti débí o ó ti wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó jòkó ọmọ jáìrì òun ló lajú bá ti lọ́nà fọ́jú ó dójú ti àwọn wòlíì bá lè nígbà ó pẹ̀lú ṣẹ́dáàkì mẹ́ṣàkì kọ̀nàkọ̀nà rèé ó kàgò láyà tó ó dá òrùn dúró ní ajá lónìí fún jóòsù wa orin lórí omi láì rò ẹ̀jẹ̀ ń bẹ́ olùjà nínú ìyàn abrahamu gbàgẹ́lì lálejò ìwọ náà lọ pa bó ṣe tó dejò òfúsára lọ́mọ lógo ọjọ́ oṣù àǹdìbáìdà lórúkọ rẹ o ó jí òkú ọmọ Jáírù dìde ó lajú Bátílómì wá fọ́jú ó dójú ti àwọn wòólì báàlì ní gbangba ó pẹ̀lú Ṣẹ́dírákì Méṣákì àti Ẹ̀bẹ́dígò nínú iná ìléru kọ̀nàkọ̀nà pàgò láàyà tí o ó dáhùn dúró ní ajá lónìí fún Jóṣùà ó rìn lórí omi láìrí o ẹyẹ ló ń bọ́ Èlíjà nínú ìyàn o Ábúráhámù gbàǹgẹ́lì lálejò ìwọ náà lọ pa Mósè tó dejò òfun sára lọ́mọ lógo ọjọ́ ó ṣọ́ọ̀dì báyìí padà lórúkọ rẹ̀ o ojú òkú ọmọ Jáírù dìde ó lajú Bátílómì wá fọ́jú ó dójú ti àwọn wòónì báni ní gbangba ó pẹ̀lú Ṣẹ́dáàkì Méṣákì àti Abẹ́nígò nínú iná ìléru kọ̀nàkọ́nà pa Gòláyátì o ó dá òrùn dúró ní ajá lónìí fún Jóṣúà ó rìn lórí omi láì rí o ẹ̀yẹ ń bọ́ Èlíjà nínú ìyàn o Ábúráhámù gbáǹgẹ́lì lálejò ìwọ náà lọ pa Mósè tó dejò ó fún Sárà lọ́mọ lógbò ọjọ́ ó ṣọ́ọ̀dì bàdà lórúkọ rẹ̀ o ojú òkú ọmọ Jáírù dìde ó lajú Bátílómì wá fọ́jú ó dojú ti àwọn wòólì báàlì ní gbangba ó pẹ̀lú Ṣẹ́dírákì Méṣákì àti Àbẹ́dìgò nínú iná ìléru kọ̀nàkọ́nà pa Gòláyátì o ó dáhùn dúró ní ajá lónìí fún Jóṣùà ó rìn lórí omi láìrí o ẹyẹ ń bọ́ Èlíjà nínú ìyàn o Ábúráhámù gbángẹ́lì lálejò ìwọ náà lọ pa Mósè tó dejò ó fún Sárà lọ́mọ lógbó ọjọ́ ocean divider lórúkọ rẹ o ojú òkú ọmọ Jáírù dìde ó lajú Bátílómì wá fọ́jú ó dójú ti àwọn wòólì Báálì ní gbangba ó pẹ̀lú Ṣẹ́dáàkì Méṣákì àti Abẹ́dínígò nínú iná ìléru kọ̀nàkọ́nà pa Gòláyátì o ó dáhùn dúró ní Àjàlónì fún Jóṣúà ó rìn lórí omi láì rí o ẹyẹ ń bọ́ Èlíjà nínú ìyàn o Ábúráhámù gbángẹ́lì lálejò ìwọ náà lọ pa Mósè tó dejò ó fún Sárà lọ́mọ lóko ọjọ́ ó ṣàn dìbà ẹ̀dá lórúkọ rẹ̀ o ó jí òkú ọmọ Jáírù ó jí òkú ọmọ Jáírù ó jí òkú ọmọ Jáírù ó jí òkú ọmọ Jáírù ó jí òkú ọmọ Jáírù dìde ó lajú Bàtílómì wá fọ́jú rùn ó dójú ti àwọn wòlíì balẹ̀ ní gbangba ó pẹ̀lú ṣẹ́dáàkì mẹ́ṣáàkì àti àbẹ́dẹ́gò nínú iná ìléru kọ̀nàkọ̀nà ló pa Gòláyátì o òun ló dá dúró ní ajá lónìí kò òṣùwà ó rìn lórí omi láì lè ẹyẹ ló ń bọ èlìjà nínú ìyan ẹyẹ ló ń bọ èlìjà nínú ìyan ẹyẹ ló ń bọ èlìjà nínú ìyan ibi tí ẹsẹ̀ ìyan ò lè dé ó pàṣẹ fẹyẹ láti máa gbóúnjẹ wá fún èlíjà nínú ìyàn ẹyẹ ló ń bọ́ èlíjà nínú ìyàn kò sí bí sọ́bsidì ṣe lè kúrò ẹyẹ ló ń bọ́ èlíjà nínú ìyàn ẹyẹ ló ń bọ́ èlíjà nínú ìyàn ó rìn lórí omi láì ó rìn lórí omi láì ó dá òrùn dúró ní ajá lónìí kú tó ó rìn lórí omi láì rí o ẹ jẹ́ ń bọ́ Èlíjà nínú ìyàn o Ábúráhámù káńgẹ́lì lálejò Jésù ti wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Ábúráhámù káńgẹ́lì lálejò ìwọ náà nà pa Mósè tó dèrèjò ó bú sára lọ́mọ lóko ọjọ́ ó sọ rìváìdà lórúkọ rẹ̀ wémèkà lórúkọ rẹ̀ wémèkà lórúkọ rẹ̀ ocean rìváìdà lórúkọ rẹ̀ obstacle crusher lórúkọ rẹ̀ ẹ̀jẹ̀ ló bọ́ èlìjà nínú ìlú ẹ̀jẹ̀ ló bá Èlíjà nínú ìwọ̀n ẹ̀jẹ̀ ló bá Èlíjà nínú ìwọ̀n ẹ̀jẹ̀ ló bá Èlíjà nínú ìwọ̀n Ábúráhámù báńgẹ́lì láàrin òjò Jésù ti wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Jésù ti wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Jésù wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó yá ó ti dé síbí o ó ti dé síbí o ó ti dé síbí o ó ti dé síbí o ó ti dé síbí o ó jí òkú ọmọ Jáírù bùkún ó lajú bàtí lómi wà fọ́jú ó dẹ̀ tó lójú ti àwọn wòólì falẹ̀ ní gbangba. ó pẹ̀lú ṣẹ́dúrákì mẹ́ṣákì àti àbẹ́dígò nínú iná ìléru. kọ̀nàkọ́nà ló pa Gòláyátì o. catapult ló pa Gòláyátì o. ẹ̀kẹrin nínú iná iná fúnra rẹ̀ o. iná ń jó ìgbẹ́ òru. ìwọ ni o ìwọ náà ni ìwọ ni o ọ̀pá tó gbé ọ̀pá mi ìwọ ni o ọ̀pá tó dejò ìwọ ni o ejò tó gbé ejò mi láàfin ọba Fáráò ìwọ náà ni o ìwọ ni Jésù ìwọ náà ni Jésù ìwọ náà ni kọ̀nàkọ̀nà pa Gòláyátì ó dárùn dúró ní ajá lónìí fún Joshua. ẹ wá wo bá mi tó rìn lórí omi láìrí o ẹ wá wo bẹ́ẹ̀ yẹn ṣe ń bọ́ Èlíjà nínú ìyàn Ábúráhámù fúnra rẹ̀ ló pàǹgẹ́lì lálejò fúnra rẹ̀ òun náà lọ pa mọ́sọ̀ tó tún dé èzò ẹ ó fún sára lọ́mọ ọjọ́ ó sọ dívaidà lórúkọ rẹ̀ ẹyẹ ń bọ́ èlìjà nínú ìyàn. wọ́n wọ́n sọ. ẹyẹ ló ń bọ́ èlìjà nínú ìyàn. kò sí bó ṣe lè rí ẹyẹ ló ń bọ́ èlìjà nínú ìyàn. ẹyẹ ń bọ́ èlìjà nínú ìyàn abrahamu gbáǹgẹ́lì lalejo, jésù yìí náà lọ́ba mósè tó dejò ó tún fún sára lọ́mọ lógbò ọjọ́ ó sàn dìvaidà lórúkọ rẹ̀ ọlọ́run torí síbi ilé wa ò dẹ̀ gbọ́lúdé rí àwọn ọmọ tẹ́ fi ta wá lọ́rẹ̀ wọn ò yan kú aláfíà wa ò di fìyàfìyà ó yẹ ká gbéra lẹ́yìn pàdé wa yìí o ọlọ́run gbọ́ jẹ́ ká rí ọ ká tó ẹ̀mí ọ̀run sọ kalẹ̀ ẹ kéde pé ó wà á. Adaba ọrùn ìwọ́dà o. Adaba ọrùn sọ.

wá yìí o. jẹ́ kọlùkùlùkù wá fàyọ̀ padà sí ilé wa. ẹ̀mí ọ̀run gbàdúrà wa. wá gbé inú ilé yìí sọ̀kalẹ̀ pẹ́. lágbára rẹ̀ wá ẹ̀ nínú ìbọn ẹ̀mí ọ̀run gbàdúrà wa wà gbẹ̀dù ilé yìí sọ̀kalẹ̀ pẹ́ lágbára rẹ̀ àyà wà ẹ̀mí mímọ́ ẹ̀mí ọ̀run wá o. pé olúwa. wà á o. wà á dábìrà o. o. àdé o. ìwọ láre tí ọlọ́run wá. lórúkọ rẹ̀ ládàkọ̀ o bàbá. Jésù abẹ́ ìyọ̀lá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àràtà. Jésù ìwọ là ń wò. Jésù ìwọ ìwọ là ń wò. Ẹ sọ̀rọ̀ àdìlé rírẹ̀ mú. CFCM pé wọ́n yóò wà láàyè. Kábíyèsí ò tó péjọ lórúkọ rẹ̀ jẹ́ wà láláì rí ọ. ó wá dákú sàlíà bárọ̀dẹ̀s. ọlọ́run gbọ́ má jẹ́ kí nǹkan wà láláì rí ọ. àwọn èèyàn ròyìn ẹ lórí òkè yìí pa wọ́n ń gba ìyanu. má jẹ́ wà láláì rí ọ. ìwọ náà pariwo. má jẹ́ wà láláì rí ọ. jésù má jẹ́ wà láláì rí ọ. jésù mo wá sọ̀rọ̀ wá sọ̀dọ̀ má jẹ́ wà. I want ọwọ́ alágbára ń bẹ lórí ayé mi o. ó gbé mi fún mi fún ó gbé mi sáré. ọwọ́ olúwa ló ń bẹ lórí ilé mi o. ó gbé mi fún ó mi sáré. ọwọ́ olúwa ń bọ̀. This song keep coming to me me many Tony Baba only wonder mi mẹ́ni tó ní bàbá oníwọ̀nda o. Tètè dúwọ̀nda. Olúwa ṣèyanu yẹn o. Bàbá oníwọ̀nda o. Olúwa ṣèyanu yẹn o. Bàbá I walk with God the Father. I walk with God the Son. I walk with God the Spirit. Three of them join. I get back in I know they walk alone. I know they walk alone. I walk with God the Father. Walk with God the Son, walk with God the Spirit. Three of them join. I get back I know they walk alone. I know they walk alone. I will pray. I will pray. I will pray. If I don't pray, Satan will make mess of me. I will pray. I will pray. I will if I don't praise, Satan will make mess of me. Má kọjá mi olùgbàlà, gbọ́ àdúrà mi. Bá ti wọ̀gàn pẹ̀lú òmíràn, má ṣe kọjá mi. Má ṣe kọjá mi. Listen, ìyanu kan máa ṣẹlẹ̀ ń bí ilé ni. Hey! àwọn èèyàn wá máa béèrè lọ́wọ́ yín pé yé òun ni òun kọ́. ọ̀rọ̀ mi dàrí ọtí yọ ìgbà wo ló bẹ̀rẹ̀ tó ti wá dògbò àgbáyé. yé òun wá tiraka ṣe àánú ṣe fún ní rẹ. ayé gbé lóògùn. ayé gbé lóògùn kábíyèsí ni mo jòògùn. yé àbóògùn ni òun lára yé wọn ò mọ̀ pé ìwọ láṣírí mi o ọlọ́run ìwọ ni. àbó ògùn ni. àbó ògùn ni. òun láráyé. òun láráyé ké. wọn ò mọ̀ pé ìwọ. wọn ò mọ̀ pé ìwọ láṣírí mi o ọlọ́run ìwọ ni. àbó ògùn ni. àbó ògùn ni. òun láráyé. òun láráyé ké. wọn ò mọ̀ pé ìwọ ni. wọn ò mọ̀ pé ìwọ láṣírí mi o ọlọ́run ìwọ ni. arákùnrin yẹn wà lẹ́nu ọ̀nà dáradára wọ́n ti ń rìn bẹ̀ ṣùgbọ́n lákàn tí Jésù dé sí ayé ẹ̀ ayé wọn rò pé ògùn ni ẹ mọ̀ wọ́n rò pé ògùn ni ó dìde ó bẹ̀rẹ̀ sí ní rìn <laughs> ọjọ́ tó o bá ti rí pé ọwọ́ Olúwa ló ń gbé ẹ sáré tí àwọn tẹ́jọ́ wàá rí pé eré yẹn pọ̀ wọ́n wá máa sọ pé a ó ti dọ́gbọ́n sí o ṣèbọ́ lọ́hùn yìí kan náà lájọ́ ń pè sójú CMCM tó ń lọ ni ẹ kọjú séèyàn kan pé àbò òun ni òun láráyé ké wọn ò mọ̀ pé ìwọ ni wọn ò mọ̀ pé ìwọ láṣírí mi o ọlọ́run ìwọ ni àbò ògùn ni àbò ògùn ni ọlọ́lọ́gùn òun láráyé ké wọn lọ́wọ́ ọṣẹ wọn ò mọ̀ pé ìwọ láṣírí mi o ọlọ́run ìwọ ni ló mú mi sọ pé. Jésù ti Násárẹ́tì. Jésù ti Násárẹ́tì. Jésù. Ẹ wo bó ṣe ràn mí lọ́wọ́ tó. Jésù ti Násárẹ́tì. Nínú pé ó ràn yín lọ́wọ́ ni dádì làwọn èèyàn ti ń pè lóògùn. Bí ò bá ràn yín lọ́wọ́ wọn ní lè sọ pé ó ń ṣoògùn. <laughs> Are you ready to dance? Yeah. Mama, I want to celebrate you. Happy birthday to you, Pastor Mrs. Folashade. Olabisi. Come and celebrate daddy too. Celebrate daddy. Whoa. Are you ready? God is ready. Hey, are you ready? God is ready. One more time. Are you ready? God is ready. Mommy, I you say your kọjú Oh kan. Olóríire ni kẹ́ ẹ you see? olóríire ni kẹ́ ẹ kọjú sí bẹ́ẹ̀ bá ti rí olóríire lẹ́gbẹ̀ẹ́ yín ẹ ṣáà kọjú sí ẹ gbọ́ ẹ sọ wípé yé ẹni tí ó nìjẹ́ dúpẹ́ sọ. ẹni tí ó nìjẹ́ dúpẹ́. wọ́n tẹ́ kúrò kúrò kúrò kúrò kúrò kúrò kúrò yé kúrò kúrò kúrò kúrò kúrò kúrò. ẹni tí ó nìjẹ́ dúpẹ́ sẹ́. ẹni tí ó nìjẹ́ dúpẹ́ olùdé láàrin ọkùnrin ènìyàn kò dé láàrin ọkùnrin olùdé láàrin ọkùnrin ènìyàn kò kọ sọ́ọ̀rọ̀. lẹ́yìn ijó ijó yẹn ló máa jó lọ béèyàn mẹ́ta ijó mi máa jẹ̀mú mi. ẹ̀sà ó yá jókòó jókòó jókòó jókòó dúró gbogbo tó bẹ̀rẹ̀ kó. ijó yẹn ló máa jó lọ béèyàn mẹ́ta. làmìmì là là là là làmìmì làmìmì là là là làmìmì là là làmìmì làmìmì là là là làmìmì là là làmìmì là. ó ti yá mo ní dúpẹ́ lọ́wọ́ everybody ó ti yá mo. ọlọ́run fẹ́ nìkan tó ẹnì kan. wọ́n mọ̀ mọ́ lẹ́ ijó ẹ̀ bàjọ́ dán. àwọn tó lè fi jó gbáre lápè ṣe é. dì yín mú tí ó máa fà yín lọ sẹ́yìn olóríire mẹ́ta ẹ sáré wá wájú àyè ń gbà wá wájú yìí ṣó ti yá ṣó ti yá ó ti yá wàá dèèyàn kan mú sọ pé ẹ sáré wá ẹ sáré wá ẹ sáré wá sọ̀rọ̀ sókè ẹ sáré wá ẹ sáré wá ẹ sáré wá ẹ wá wò ó ẹ wá wò ó ẹ wá wò olùgbàlà tó sọ ayé àwárí. pẹ̀lú ìfòsókè àti ariwo ńlá ayérayé ayérayé o. ayérayé. Jésù. Everyone, who's with us? Are you dancing? Everybody. gbójúlé. ayérayé là bá sá tí mo dojúlé. ẹ ké sókè pé ọlọ́run àgbáyé. jésù. ẹ̀rí báwọn pásítọ̀ àti pásítọ̀ mrs àwọn díkì ṣe ń jújú ọpẹ́ wọn. ọlọ́run àgbáyé o. gbogbo díkìn àti díkínẹ́s. gbogbo pásítọ̀ kí lẹ wí. gbogbo obìnrin rere gbogbo akọrin ẹ̀ ó ìwọ ayọ̀ ẹ̀yin youth ẹ̀ pariwo ẹ̀ ṣe lóhùn ló fojú ọ̀run ó ní ṣe bí wàá ló fojú ọ̀run wọ́n ní yóò ṣe ọlọ́run wa orúkọ tó gbá mi là ó òmùdùn mi dùn ó pa mí lẹ́yìn àjọ yìí sẹ́yìn. ọlọ́dẹ ìwúlò ni àwọn ìmọ̀ yẹn. wí àṣẹ lọ́ba tí mo ní ọlọ́run àwọn ọlọ́run ó ṣe mí lóore ni mo fi wọ́n dúpẹ́. sọmọlẹ olúwa dúpẹ́. sọmọlẹ olúwa dúpẹ́. before I dey gallery na you shout mo ní dúpẹ́ lọ́wọ́ bàbá. dúpẹ́ lọ́wọ́ bàbá. Are you the sinner? Are you the sinner one? Everybody. Ẹ sọ fún bó ṣe. jù sókè amọ́pẹ́ wá amúyìn wá olórí ogun. kábíyèsí o ó ti yá kábíyèsí rẹ olúwa ọba tó fi mọ́lẹ̀ ṣàṣọ kábíyèsí rẹ olúwa ọba tó fi mọ́lẹ̀ ṣaṣọ bora. bóyá kí ló fi mọ́lẹ̀ ṣe. ó fi mọ́lẹ̀ ṣaṣọ bora. everybody ṣe. ó fi mọ́lẹ̀ ṣaṣọ bora. mọ́mí kí ló fi mọ́lẹ̀ ṣe. ó fi mọ́lẹ̀ ṣaṣọ bora. olórí ogun akíọ́kíọ́. ó fi mọ́lẹ̀ ṣaṣọ bora. ṣì ó bá rẹ̀ nù. let somebody shout hallelujah. Jehovah reign on. Jehovah reigns. Jehovah reigns. Ẹni tí ò bá ti gbé sókè lẹ́gbẹ̀ẹ́ yẹn fura sí. Bẹ́ẹ̀dẹ̀ mọ́mí àti dáàdì àwọn méjèèjì lọ́jọ́ ń ṣe pọ̀. Ohun tọ́lọ́run bá ti so pọ̀ kẹ́nìbọ̀dì má yà wọ́n. Mọ́mí lọ lọ́jọ́ ìbímọ assistant celebrant náà wà bẹ́ẹ̀. Ó ti yá láti ìsàlẹ̀ ẹni tí ò bá ti gbé lẹ́gbẹ̀ẹ́ yẹn mọ́mí akílẹ̀yà dáadáa akílẹ̀yà iṣẹ́ iná gbé pọ̀ gírámà dáa fún yín ẹgbẹ́ dáadáa bí ò bá ti gbé ẹ fura sí i ó ti yá you are lifted up. àbòmọ̀dọ́tò. kẹrọ wẹ lókè. àbòmọ̀dọ́tò. wọ́n mi ò yá gbọ́wọ́ yẹn sọ. àbòmọ̀dọ́tò. kéèké. àbòmọ̀dọ́tò. ó ní ẹnu mi yó ẹnu mi yó ẹnu mi yó ẹnu mi yó ẹnu mi yó yó yó yó yó ẹnu mi yó yó yó yó yó ẹnu mi yó máa kọrin hallelujah sọ báyìí. ọlọ́run. ẹnu mi yó máa kọrin hallelujah gbalẹ̀gbalẹ̀gbalẹ̀gbalẹ̀ lọ́dọ̀ bàbá tukutukutu. Bàbá náà gba ìgbà ìgbà ìgbà yìí lọ́dọ̀ sàwa sàwa. Àti ríre ríre ríre bẹ̀ wá. Àwa ti ríre ríre ríre bẹ̀ wá. Àwa ti ríre ríre ríre bẹ̀ wá. Àwa ti ríre ríre ríre bẹ̀. Lísìn, wojú èèyàn kan wàá mọ ẹni tó kàn sí. Ẹ̀gbọ́n mo fẹ́rẹ́ ní tó kàn níbẹ̀ yẹn tó máa làlùyọ. Èmi ló nílé wa. èmi ló èmi ló kàn gẹ́gẹ́gẹ́ ẹgbẹ́ kìíní yẹn wá gẹ́gẹ́gẹ́ ẹgbẹ́ rẹ̀ tèmi mọ̀ èmi ni èmi ni ní ní ní èmi èmi ló Look at your neighbor neighbor neighbor neighbor neighbor neighbor neighbor neighbor neighbor. nébọ̀ fún mi láyè fún mi láyè fún mi láyè wàá di èèyàn kan mú sọ́dà báyìí ẹni tí ò bá ti níbi rè má jò ó di ẹ mú o ẹni tó bá níbi tó lọ ní ojú òdì ọmú mọ́mì tẹ́ bá wà láàrin iṣẹ́ àlátàárọ̀ ẹ kúrò láàrin iṣẹ́ à ẹ ìgbésẹ̀ lọ síbi gíga Are you ready? ó ti yá ó oh, Jesus. Yeah. Jesus. Carry me to God. What do you say? Everywhere better Carry me Carry me better Carry me Carry me Oh Jesus. Carry me Carry me. Oh Jesus. Carry me Carry me to better Carry me Carry me Everywhere better Carry me to God. Neighbor, tell me, mú rìvásì ló fi rìn ó jẹ́ kúrò lẹ́ni tó fi tó fi rìvásì rìn ṣó ti rẹ́dì bó ti yá mo ní kò tẹ̀síwá ìtúrú àkàndó ó gòkè sí lójoojúmọ́ ó gbàdúrà bí mo ti lọ olúwa jọ̀wọ́ ó ti yá olúwa jọ̀wọ́ kẹ́mi sọ́kẹ́ bàbí lọ sí ibi gíga ẹ sọ fún èèyàn méje tẹjọ́ ń lọ òkè èèyàn tó bá ti ń lọ òkè bíi tiyín ni ẹ sọ sí ṣó ti yá ẹ sọ wípé bá lókè mo ti wà lókè. bá lókè mo ti wà lókè. bá lókè mo wà lókè. mo ti wà lókè. ẹ bá mi lókè mo ti wà lókè. bá mi lókè mo ni Olúwa, orídúró tèmórì orídúró sọ̀rọ̀ sókè orídúró kílẹ̀ pé orídúró pé sọ́ọ̀bù orídúró sọ̀rọ̀ sókè orídúró mi àlàyé àlàyé àlàyé àlàyé àlàyé àlàyé àlàyé àlàyé alọ̀run alọ̀run alọ̀run alọ̀run èèyàn yìí èèyàn yìí èèyàn yìí èèyàn yìí bàbá bẹ̀ bàbá bẹ̀ bàbá bẹ̀ bàbá bẹ̀ bàbá bẹ̀. Baba Ben, Baba ben. my healer, my healer, my lifter, my lifter, my pillar, my pillar. Olórí ogun, olórí ogun, olórí ogun. Adúró tì mí, adúró tì mí, adúró tì mí, adúró tì mí. Lójú ogun lè, lójú ogun lè, lójú ogun lè, lójú ogun lè. Onídúró mi, onídúró mi. Lójú, sọ̀rọ̀ sọ̀rọ̀, sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀sọ́ onídúró mi ẹ̀ ṣeun o torí pé bó ṣe nìyàn lójú rẹ̀ ni wọ́n ṣe máa tán. wọ́n ní yóò ṣe nìyàn lójú rẹ̀ ni wọ́n ti sá lọ. dádì bó ṣe èèyàn bó ṣe nìyàn lójú rẹ̀ ni wọ́n ṣe máa tán. onídúró onídúró mi ẹ̀ ṣeun o onídúró mi o onídúró mi ẹ̀ ṣeun o onídúró mi o onídúró mi ẹ̀ ṣeun o. dádì bó ṣe nìyàn bó ṣe nìyàn lójú rẹ̀ ni wọ́n ti máa tán. bó ènìyàn ní. ó ṣe ènìyàn ló dúró ní wáṣíwáṣí. onídùúró mi. onídùúró mi lè ṣe. bàbá fàyè mi dárí rà. bàbá fàyè mi dárí rà. ó sì yájọ́. ó fàyè mi dárí rà. ó fàyè mi dárí rà. sọ́mọ́ wò. What do you say? Ó fàyè ma dabira dabira sábà wò. Òjòjò. everybody. My brothers and sisters, everybody listen. I move from zero, from zero to hero, from nothing to something. ìwọ náà kúrò níbẹ̀ yẹn kúrò kó dá lágbára. ìdè mi ló dá àdúrà mi bọ̀ o zero zero zero tẹgbàre ẹ fẹjú mọ́ tí ti sọ pé jésù kò dé mo ti rí e. ó sì kò dé mo ti rí e. ó lè jágbà níwájú ẹni tẹ́jọ wá láti ilé. ire yẹn kò kó wájú ẹ̀. are you ready? ó sì kò dé mo ti gbàre. ó sì kò dé mo ti gbàre. ṣùrùgùdù ṣùrùgùdù mọ̀kọ́mọ̀kọ́ ṣùrùgùdù ní sùúrù o àwọn cmcm ò ṣeré o kí ló dé lẹ́ ń kó tó yìí ẹ̀ tí ẹ̀ ti jẹ́ káwa guest artist kó tiwa ó jẹ́ múra dáadáa ṣó ti rẹ́dì jésù kò dé bò ti kórè. ó ti kò dé ti kórè. wọ́n ti yàn kú. ti kò dé mo ti kàre. Mo ti kò dé mo ti dé. Ìrànlọ́wọ́ tí mo ti wá. Mo ti kò dé mo ti dé. Àṣírí bí mo kọ́. Mo ti kò dé mo ti dé. Olùrànlọ́wọ́ àyànmọ́. Mo ti kò mo ti dé. owó rẹpẹtẹ. Mo ti kò mo ti dé. owó rẹpẹtẹ. Mo ti ìgbé dìde tí mo nílò ògo tí mo sọnù ó ti kó dé mo ti gbàre ó ti kó dé mo ti kóre ó ti kó dé mo ti kóre yé wàá ṣe báyìí sórí kọ́kọ́rọ́ mú ah, mo fẹ́ ṣílẹ̀kùn tó ti rẹ́dì pé ilẹ̀kùn wa yọ̀ mí tìrìtìrì ọ̀run ti ṣí ilẹ̀kùn òòrè. gbèsòkè ẹ̀mí mímọ́ lànà ṣe pé iṣẹ́ sọ́dá ìbò lọ́kadà. ó ti dé ó ti dé sá. ilẹ̀kùn ọyọ̀ mi ti ṣí. ọ̀run ti ṣí ilẹ̀kùn òòrè. everybody ẹ̀mí mímọ́ lànà ṣe pé iṣẹ́ ọ̀dà padà. sọ́dá ìbò lọ́kadà. sọ̀rọ̀ sókè dá lẹ́mi lórí bàbá bàbá. dá lẹ́mi lórí bàbá. jésù. Yeah. kó lábùkún rárá. Tàlẹ́bí lórí bàbá. Ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ iyebíye. Tàlẹ́bí lórí bàbá. Ibo Gwenu. Are you ready? Omi ẹni bẹ́ẹ̀ máa ní pípele mọ́. Sineke ìní mọ̀ ṣe ṣe ṣe ṣe ṣe ìsìnkú ìsìnkú ìsìnkú ìsìnkú ìsìnkú. Mo ti tọ́ dìrí kì í ṣe pípele mọ́. Sineke ìní mọ̀. Sineke ìní mọ̀. Sineke ìní mọ̀. Chi chi chi chi chi chi chi chi chi. Sineke ìní mọ̀. Oyọ̀ máa. ebuberike ebuberike odoguna odoguna ọmalisa ọmalisa ọmalisa ti yóò kọ bulu wa wee. lórí ayé mi yé. Sọ̀rọ̀ túmútúmú. What do you say? Sọ́lọ́run ò fi jọba tó fi ọrẹ̀ lọ́ba. Sọ́ni lẹ́yìn ọlọ́run òun ló kún mi kú. Ẹ̀mí mi mọ̀ràn wọn. nítorí pé àánú máa ló ń sọ̀rọ̀ bàbá agbára ni màá kọ́ òkè mi bọ̀. àánú máa ló ń sọ̀rọ̀ bàbá agbára ni màá kọ́ ìwọ rí. ó ràn mí lọ́wọ́ ṣẹ́gun fún mi ó gbé mi lékè láwẹ́ ipá ayé ò ká mi òṣì ọlọ́run. àánú máa ló ń sọ̀rọ̀. ràn mí lọ́wọ́ ṣẹ́gun fún mi ó gbé mi lékè nípa alẹ́ ò àmì kò sí ọlọ́run. ọdúnmọ̀ ló ń sọ̀rọ̀ bàbá agbára mi mà kó ìwọ. Jésù ti Násárẹ́tì kúpa kúpa kúpa kúpa kámi jọmọ jésù ti násàrẹ́tì ó ti ràn mí lọ́wọ́ jésù ti násàrẹ́tì jésù ti násàrẹ́tì jésù ti násàrẹ́tì ó ti ràn mí lọ́wọ́ jésù ti násàrẹ́tì. jọmọ jẹjẹ jẹjẹ jẹjẹ jẹ. Jesus, Jesus, Jesus, Jesus. Jesus násàrẹ́tì jésù Jesus násàrẹ́tì ó ti Jesus mí lọ́wọ́. Jésù ti Násárẹ́tì. Jẹ́jẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́ jẹ́ o. Jẹ́rí ẹ̀sìn wá. Jẹ́rí ẹ̀sìn wá. Orúkọ yẹn ò gbé kún mi o. Jésù Are you ready now? As a child of God, no pressure. I just dey come. Even before I pray, Jehovah me see what you beg me. When the enemy came to fall, Jehovah na fall. Olùdó mo fa ìlú tó ta gbogbo ayé ẹ̀kẹ́ mọ́ kò fà lójú ọ̀tá gbogbo yẹ síye síye bàbá bàbá bàbá. ọmọ mi dùbúlẹ̀ sí pápá pápá ọkọ̀ tútù. ọmọ mi dùbúlẹ̀ sí pápá pápá ọkọ̀ tútù. jésù mú mi dùbúlẹ̀ sí pápá pápá ọkọ̀ tútù. torí pé wojú ẹ̀yọ́ kan kò sọ pé ènìyàn ló ṣe bí ọlọ́wọ́n wọn. wọ́n kò lè mọ́ sí mi àpò ẹlẹ́wẹ̀rẹ̀ bàbá bá mi sí. Wọ́n ní bí yóò sí àwọn wípé kò lè wọ́n sí wo. Àwọn ẹ̀rẹ́ wẹ̀rẹ́ bàbá bá mi sí. Wọ́n ní kò sáyé lóko, wọ́n ìfún mi lóko, wọ́n gbogbo bọ́lẹ̀ ìyàtọ̀ lórúkọ rẹ̀. Wọ́n ní kò sáyé lóko, wọ́n ìfún mi lóko, wọ́n gbogbo bọ́lẹ̀ ìyàtọ̀ lórúkọ rẹ̀. Ó ti yá sọ pé ariwo ayọ̀ nílé. Ariwo ayọ̀ nílé wa. Ṣé bẹ́ẹ̀ ṣe pariwo rèé? ṣé bẹ́ẹ̀ ṣe pariwo rẹ̀ ṣé lẹ́yìn láriwo ayọ̀ yẹn ti dáhùn ṣé lẹ́yìn láriwo ayọ̀ yẹn ti ṣẹlẹ̀ ṣé lẹ́yìn láriwo wẹ́ẹ̀dì yẹn ti ṣẹlẹ̀ ariwo promotion ariwo visa ariwo pa sílé ariwo pa sílé ẹ sọ̀rọ̀ sókè ariwo ayọ̀ nílé.